ìfihàn orí kejì. sí áńgẹ́lì ìjọ ní éfésù kọ̀wé. nǹkan wọ̀nyí ni ẹni tí ó mú ìràwọ̀ méje náà ní ọwọ́ ọ̀tún rẹ̀. ẹni tí rìn ní àárín ọ̀pá wúrà fìtílà méje náà wípé. èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ sì ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì í ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí i pé eléke ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fi àyà rán tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀ nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú kí o sì ronúpìwàdà kí o sì ṣe iṣẹ́ ìṣáájú bí kò sì ṣe bẹ́ẹ̀ èmi ó sì tọ̀ ọ́ wá èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà ṣùgbọ́n èyí ni ìwọ ní pé ìwọ kórìíra ìṣe àwọn nikolaitani èyí tí èmi pẹ̀lú sì kórìíra. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi èso igi ìyè nì fún jẹ tí ń bẹ láàrin párádísè ọlọ́run àti sí áńgẹ́lì ìjọ ní smaina kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí í ṣe ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn wí ẹni tí ó ti kú tí ó sì tún yè èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú àti àìní rẹ ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́ èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wí pé Júù ni àwọn tìkára wọn tí wọn kì í sì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágọ́gù ti Sátánì má ṣe bẹ̀rù ohunkóhun tí ìwọ ń bọ̀ wá jìyà rẹ̀ kíyèsí èṣù yóò gbé nínú yín jù sínú túbú kí a lè dán yín wò ẹ̀yin ò sì ní ìpọ́njú ní ijọ́ mẹ́wàá ìwọ sáà ṣe olóòótọ́ dé ojú ikú èmi ó sì fi adé ìyè fún ọ. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun kì yóò fara pa nínú ikú kejì. àti sí áńgẹ́lì ìjọ ní pẹ́gámù kọ̀wé. nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní idà mímú olójú méjì ní wípé èmi mọ iṣẹ́ rẹ àti ibi tí ìwọ gbé àní ibi tí ìtẹ́ sátánì wà àti pé ìwọ di orúkọ mi mú ṣinṣin tí ìwọ kò sì sẹ́ ìgbàgbọ́ mi ní ọjọ́ wọn ni nínú èyí tí Antipa ṣe olóòótọ́ ajẹ́rìíkù mi ẹni tí wọ́n pa nínú yín níbi tí Sátánì ń gbé ṣùgbọ́n mo ní nǹkan díẹ̀ yìí wí sí ọ nítorí tí ìwọ ní àwọn tí ó di ẹ̀kọ́ ti Bálámù mú ń bẹ̀ ẹni tí ó kọ́ Bálákù láti mú ohun ìkọsẹ̀ wá síwájú àwọn ọmọ Ísírẹ́lì láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà àti láti máa ṣe àgbèrè bẹ́ẹ̀ ni ìwọ sì ní àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn Nikolaitani pẹ̀lú ohun tí mo kórìíra ronúpìwàdà bí kò ṣe bẹ́ẹ̀ èmi ó tọ̀ ọ́ wá nísinsìnyí èmi ó sì fi idà ẹnu mi bá wọn jà. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi mánà tí ó pamọ́ fún jẹ èmi ó sì fún un ní òkúta funfun kan àti sára òkúta náà orúkọ titun tí a ó kọ sí i tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ẹni tí ó gbà á àti sí áńgẹ́lì ìjọ ní tíátírà kọ̀wé nǹkan wọ̀nyí ni ọmọ ọlọ́run wí ẹni tí ó ní ojú rẹ̀ bí ọ̀wọ́ iná tí ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára èmi mọ iṣẹ́ rẹ àti ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ àti ìsìn àti sùúrù rẹ àti pé iṣẹ́ rẹ ìkẹyìn ju ti ìṣáájú lọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ nítorí tí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin nìjẹ́síbẹ́lì tí ó pe ara rẹ̀ ní wòlíì ó sì ń kó àwọn ìránṣẹ́ mi ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà èmi sì fi sáà fún un láti ronúpìwàdà kò sì fẹ́ ronúpìwàdà àgbèrè rẹ̀ kíyèsí èmi ó gbé e sọ sí orí àketè àti àwọn tí ń bá a ṣe panṣágà ni èmi ó fi sínú ìpọ́njú ńlá bí kò ṣe bí wọ́n bá ronúpìwàdà iṣẹ́ wọn èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀ gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àti ọkàn èmi ó sì fi fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín ṣùgbọ́n ẹ̀yin ni mò ń sọ fún ẹ̀yin ìyókù tí ń bẹ ní tíátírà gbogbo ẹ̀yin tí kò ní ẹ̀kọ́ yìí tí kò mọ ohun ìjìnlẹ̀ sátánì bí wọ́n ti ń wí èmi kò di ẹrù mìíràn rù yín ṣùgbọ́n èyí tí ẹ̀yin ní ẹ dì ṣinṣin títí èmi ó fi dé ẹni tí ó bá sì ṣẹ́gun àti ẹni tí ó bá pa iṣẹ́ mi mọ́ títí dé òpin èmi yóò fún un ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn bí àti fọ́ ohun èlò amọ̀kòkò ni a ó fọ́ wọn túútúú bí èmi pẹ̀lú ti gbà láti ọ̀dọ̀ bàbá mi èmi ó sì fi ìràwọ̀ òwúrọ̀ fún un. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ.